ẹ sọ fún Tinubu pé orí kà á dáa fún àwa Yorùbá ládìbò fún ó di ó di grace Yorùbá ọmọ àlè ni kí ló máa ràgbìjì. sọmọ ni o lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ mọ́ báyìí ni ká. ọmọ wo ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ yìí tá ipò tá a fi sí ká bá ebi pa wá Nàìjíríà gaari wọn ẹran wọn gbogbo ẹ̀ àrùn jẹjẹ. kí ló ń bí inú báyìí kí ló ń bí inú. mo náà wà lókàn òkò kan ọmọ ni. no ọkàn eh. wa ṣùgbọ́n bàbá ọlọ́lá ń gírèdì wa bàbá dojú ti wà. bàbá ti bójú yorùbá jẹ́ báyìí. ó bójú yorùbá yín tó ń dùn mí nípa yẹn pé bàbá ti bójú yorùbá jẹ́. bóòlì ìlú báyìí. àwọn náà lọ́kàn ọ̀sùn wẹ́kọ̀sọ ẹ̀kọ́ wẹ́kọ̀sọ wo. bóòlì ìlú báyìí. E- ìlú làwọn ẹ̀kọ́ kú ni o àdúgbò fọlọ́ ni o. ṣé ń gbádùn jagaba báyìí ne bɔra wɛ adukɛ fana sa gbɛn gbogbo ti k'o b'a yɔrɔ k'e ni lɛ ni k'o b'a yɔrɔ k'e ni lágbára jù a kan gbɔn wọn ni wọn ṣe fana lati. ìlú bá baba. ìlú dùn. ṣé ń gbádùn ìlú báyìí. ọlọ́run ma fa ìsàn kún fún wa àgbádùn kọ́lọ́n jẹ́ agbádùn kọ́lọ́n mọ̀jà sàsàn. wọ́n ní jagaba ti bójú yorùbá jẹ́ báyìí. Ah, ah, kò ní ìdí kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọ yún gbogbo èèyàn ló mọ̀ yún àbí. wọn náà wà ló kàn wá ti kàn wá bí àgò báyìí. àbí ṣé ẹ rò pé bàbá ó sì lè túlù ṣe báyìí pẹ̀lú bí bẹ́tà bá dé báyìí. Ah, ọwọ́ ọlọ́run yòókù wá o pẹ̀lú bá ń ṣe ń wò lọ èmi o. if I give my wife five thousand go say this one na for only meat or waiting. Yes. If you ask me, I tell you, that I will give am one five, two thousand, two five, and the rest like this. Yes. Now, if I can't give my friend, then go say, make, make, make, go use and buy. Mm. That's true. Making no say Nigeria bad. No joy. He believes no a person like me, God, I, I know they always go market. Mommy go buy am, mommy go buy am, mommy go buy Mm. Today, my wife gonna say, ah, honey, please buy me for your children by yourself. Mm. I say, why? Who's can? He say, make up, please go buy me. My brother to cook Indomie for two children, I spend almost five one thousand five hundred. Mm. If they can't get phone call, how much I go spend? That's five, three thousand. Ever done something when they go carry go school? I will tell you, my brother. Then tell me, pump, they just groundnut oil. One no this one liter? Tell me 400 naira. Uh, hmm. my brother nigeria bad. bad nigeria bad extra bad dey worry naija no be lie for so wetin we go do now bros. When? i know only god only god because best wey be our saviors now yeah. because our leader other because problem where they have then they no dey buy anything if they dem dey buy something dem go, go know wey nigeria dey go pass through if they dem dey go market if they then they go market yeah. or dem wife they go market they go no know wetin nigeria dey suffer. so no joy now bros no joy. my brother no joy i know be life, but i say joy then a pure life. my brother na. oṣà ló no see let me tell you forget your local or oh, emiko local forget all those things now. even though another person see then then then, then they call you then person where they call you he never stop you can't you come think that now. be like say dem call me Now be problem we i have now he never die never know he never die never know death wey go kill you yeah. you wey never marry say you no find uh, he never marry he say you no he no find wins to marry you don know the one wey god go put for you. God, God, God, God, <laughs> God, be put win for you go marry there. Na wins to us, abeg, wins, wins, wins. Na wins and wish at sef. All right, thank you. No joy. Everywhere I don red. Everywhere I don stew. Tinubu is not helping the matter at all at all. Tinubu is not helping the matter. At all, at all, it's not helping the matter. At least we have seen some states they have protest. you know, and during the protest, they say that it's peaceful protest. So as we are doing this thing peaceful now, it should allow us, uh, it should allow everything to come down. Nah. Uh, uh, no, I said that 10%. Yeah. I go rate on 2%. Failure still. Yes, sir. Oh. For now, Nigeria. for now, look at where the country dey e no dey this country every day every day e no dey dis country na he say make dem put him name for book of uh, dis thing so me i no believe on jagaba na abeg. no believe am again i no believe am. especially me i, no support i no i support am before we no know say na so e go be we wey we support am before now we don dey regret so we dey regret well well to if you e get four four four children five children now to feed them na wahala so all this kind thing má don tire ìṣe mi àṣẹ. bí mi kí ló ń bí inú báyìí kí ló ń bí mi. mo náà wà lókàn òkò kan ọmọ ni. no ọkàn wa ṣùgbọ́n bàbá ọlọ́lá ń gírèdì wa bàbá dojú ti wa. Baba ti bójú yorùbá jẹ báyìí. o bójú yorùbá yìí tó ń dùn mí nípa yìí pé bàbá ti bójú yorùbá jẹ. kóòlì dubai jẹ ọkúrò lójó ni. o bójú yorùbá jẹ o bójú Baba bàbá bójú bàbá bójú yorùbá jẹ ọfẹ ọfẹ bàbá fẹ fún yorùbá ní bad record. Hmm. ọlọ́run ní bá a gbà fún. ọlọ́run ní bá a gbà fún. ẹ gbádùn dubai nǹkan kò ṣe mí. mo ní sẹ́ ń gbádùn òlù báyìí. a gbádùn òlù ẹ bá lóun gbádùn àjẹgbẹ́ ń kó lórí èṣù ni. ó ń po ó ṣe kí ni. ayé bá lọ pé òun gbádùn ní ìsìn àjẹgbẹ́ ń kówó ní orí èṣù. bàbá wa ló bà nǹkan jẹ́. kí ni bàbá bàjẹ́. bàbá bàǹkà jẹ́ yìnyín kan méjì lọ́ọ́ kí bá bó ṣe fa orílẹ̀-èdè Nàìjíríà yẹn pa at least àròjẹ̀ díẹ̀ number one kọ́ bá gbépo kọ́ wálẹ̀ number two kò tiẹ̀ sí bọ́dà fún wa that just only that two things ni wọ́ọ̀dì nàìjíríà yìí. so epo lọ sókè báyìí aró aró aró òdẹ̀lú báyìí. aró òdẹ̀lú ara nílùú ara nílùú. oúnjẹ wọn. oúnjẹ wọn. kí ẹ bá bá bàbá sọ̀rọ̀ báyìí ẹ bá bàbá sọ̀rọ̀. ẹ táàbùn lè pé bẹ́ẹ̀ bá tọ́tún ní dọ̀la ọ̀rọ̀ wo débì kankan àkàn àkàn sọ́sàpọ̀ ara wa ni ọ̀rọ̀ wa ó dàbí ọ̀rọ̀ wa a bá ń sọ̀sìn atẹ́gùn ní atẹ́gùn kan gbèlò ni kò dẹ́ni wíyà. pure water So Kolokosa Nufalukuba. That voted Jagaba. You said Jagaba is one of the best president. The way he restructured Lagos. According to, uh, according to, is it not Amechi or somebody saying it uh, about three, uh, about five months ago? Say Tinubu is one of Tinubu is going to be the best uh, president so far in Nigeria. Meanwhile, he's lying because of money. Tinubu used his money to buy the presidency not by voting. If if it's by voting, it's but you vote. I don't no no no no no no no no. I don't even have PVC. But you supported him. I don't support him. I don't even know the supporter. No no no no no no no no no. I don't support him again. Even before I don't even support him in, a single day. So no Let them come. Let them come. See my house. See Tinubu house Fortune State. I don't fear anybody. Let him come. So you are not happy with Tinubu? No, no, no, no. I'm not happy with Tinubu. Not only me, the whole Nigeria is not happy with our president. Let him change. If you hear what when uh, Obasanjo said this morning about Tinubu or no Tinubu, let Tinubu use the wisdom. Let him use wisdom to rule Nigeria. Let him use the wisdom. Uh, he's a Yoruba man now. He know what to do. What are you? What are your expectations, sir? expectation my brother nothing okay. nothing na for now. tinubu one year in office dey make hungry dey catch us. tinubu one year in office. dey make hungry dey catch us hungry dey catch us. but you say tinubu is the best. Ah, but you know say this life this life wey we dey like this eh the way you think no be the way wey God do him own thing. you na position of that. Yeah, yeah. so that na so this one dey so, now. so jagaban you now. na wow. o oh. no be only me sef disappoint everybody including you sef you he no disappoint you tell the truth huh? he no disappoint you. Huh? No. Huh? No. no disappoint you. he's the best president so far. i know allah thank god thank god for us because i can see you na you are shining the thing no even affect you sef just as i say the other day e no affect you the thing na only only good for journalists now. what is the major problem nigerians are facing right now. hunger the major problem nigeria facing is hunger the the father cannot be able baba elewaju there the father elewaju there the father cannot be able to feed his his children hunger everywhere even in the communities what they are selling in the in the urban area is what they are selling in the rural area so every everybody now is suffering so the no major joy. problem now no joy the major problem now is hunger. thank you. àwọn náà lọ́kàn ọ̀sùn mọ́kànso epo mọ́kànso wo. bóòlù ló báyìí. E, ìlú ìlú ìlú àwọn ẹgbẹ́ òkú ni o àdúgbò fọlọ́ ni o. ṣé ń gbádùn jagaba báyìí ní bora wẹ adúgbò fọlọ́nsá àkàǹgbọ́n wọn ni wọ́n ṣe fàyínárì ní àgbà àríkà jẹ́ ṣe ń bẹ̀ o. wọn ṣe kankan ní fàyínárì. àríkà kankan bẹ tiẹ̀ ń ṣe kankan bẹ àwọn ẹ̀ ń ṣe lọ́ni àkàn àgbọ̀n láti ọdún bá ti gbọ́ láti twenty one náà ebi nǹkan lọ́bẹ̀ twenty one twenty one tiẹ̀ ń ṣe gbà náà lọ ti náà àgbọ̀n kankan wọn ò tiẹ̀ sí wọn ò tiẹ̀ sí wọn kan ní wọn sọ fún wa pé December eh, January àríkà kan bàbá jẹ sọ pé bàbá jì bàbá ò sí ilé báyìí ó wà ní France. wọ́n sọ wọ́n sọ bẹ́ẹ̀ bàbá àti gbọ́n ní sẹ́ni aláàárọ̀ náà nù wọ́n náà bá àti sẹ̀tìmọ̀ àbí nǹkan nù wọ́n sí ní Nàìjíríà. ṣé wàá ń gbádùn ìlú kí ló fẹ́ ṣe à ń bájú náà ni. wọ́n ní jagaba ti bojú Yorùbá jẹ́ báyìí. orí kò sí àdúgbò náà ni orí bẹ́ẹ̀ náà orí bẹ́ẹ̀ náà o orí bó ti bẹ́ẹ̀ tó ti gẹ́rẹ́ lórí rẹ̀ nu. ìlú òde ẹ̀rọ báyìí. ṣùgbọ́n abẹ́ lọ́n pé kọ́nà ó fún ṣe. ayé pé káwọn ológun kan ayọ̀ bàbá kúrò mẹ́ gbogbo mọ̀ nǹkan tó ń ṣe fẹ́ báyìí. wọ́n bá jẹ́ wọ́n yọ o ojúmọ́jọ́ pé ah. pẹ̀lú bá a ṣe ń ba lọ báyìí. àbúrò la fẹ́ ṣe àwọn bají náà ni. torí àwa ló kàn láwa fi fi kalẹ̀ síbẹ̀ báyìí. báyà ti bají ayé buhari náà nù tá a yọ da yọ da náà tá a lọ́nà ìyọ̀tọ̀ mẹ́rin sẹ́ kọ́lọ́ wájú kọ́lọ́ jẹ́ kó ní tiẹ̀ ṣe ni o. kò ní da báyìí ni báyìí. ọmọ ní kò ní da ni. pẹ̀lú kò yọ da inshàlá. ẹ ṣe ìlú báyìí. ọlọ́mọ fàìsàn kún fún wa àgbádùn kọ́lọ́ jẹ́ àgbádùn kọ́lọ́ mọ́jà sàṣà. wọ́n ní jagaba ti bójú yorùbá jẹ́ báyìí. Ah, ah, kò ní ìdíkẹ́yọ̀ sẹ̀sẹ̀ máa sọ yún gbogbo èèyàn ló mọ̀ yún àbí. wọn náà wà ló kàn wá ló kàn ti kàn wá bí àgò báyìí. àbí ṣé ẹ rò pé bàbá ó sì lè túlù ṣe báyìí pẹ̀lú bí bẹ́tà abadé báyìí. ọwọ́ ọlọ́run yòókù wà o pẹ̀lú bá ń ṣe ń wò lọ èmi o ọwọ́ ọlọ́run sáà ni gbogbo ẹ wà. Hmm. ọwọ́ ọlọ́run ló wà o kí ni àwọn fẹ́ sọ nígbà tá a gbogbo ẹ lè kankan báyìí kọ́lọ́ mọ́jọ lè mọ́ báyìí lọ.

Ah. nǹkan wọn báyìí. nǹkan wọn gbogbo ẹ ló wọn. bought cement twelve thousand five fourteen thousand. how much been the ban before. four thousand seven five thousand two but the first day i bought cement twelve thousand five na the day wey i forget about this country uh, is getting out of hand. what will you say of his administration so far Is one year in office one year ten or is, is very is very difficult for everybody, even the rich people. They are complaining. Yeah, it's difficult. What is your suggestion? Make it step down or wait. Ah, the if if not is if some way we say it e will benefit 100 million Nigerian people. Eh? I beg, may the Baba go, may go back to house, may go the rest. All right. Uh,